ẹ̀ mọ́ pé bá ṣe lọ ájì yẹn àwọn kékeré ń bínú 8.5 million 9 million ah àwọn àrùjọ ẹjọ́ láàròyí ìlàsà wọn but unfortunately ẹ̀rà mùsùlùmí náà nìjọ́ sí pé materialism náà ti gbé wọn lọ ah ó tó ná two five million at least tàbá dájọ́ at least ó máa assist wá díẹ̀ at least poverty alleviation eh, wọ́n náà wọ́n náà dákùjàgbù èlò epo tí wọ́n ná sí mega bẹ̀lẹ̀ àbí ní ọmọ eh, ṣe bbc àbí náà bí wọ́n ṣe yẹn bí tẹ̀lifíṣàn báyìí wọ́n máa ṣe wọ́n máa ṣe bí ilé tí bí bí nàìjíríà Nigeria idol ẹgbẹ́ ṣúgbọ́n àwọn ẹ̀sìn ẹgbẹ́ billions of naira tó wà ń bẹ̀ ní tí wọ́n rọ́ síbẹ̀ àbí wọn náwó sí àti lè produce fíìmù kan fíìmù ẹyọ kan báyìí sí millions ni at least 150 million fíìmù kan ẹkù àwọn kéèkéèké jọ àwọn ọmọ Africa àwọn Nigeria ẹkù wọn jọ nìyí ó mọ̀ sí bẹ́ẹ̀ pé normal life billions of dollars lọ́nà millions of dollars ni wọ́n lò olympic bọ́ọ̀lù tí àwọn èèyàn wò lé ní ọ̀nàfẹ́gbá bọ́ọ̀lù gbogbo gbogbo àdúgbò gbogbo dá ìlú tí ó organize country tí ó organize olympic yóò ná billions yóò ná billions àwọn èèyàn sunkún lórí eléyìí ohun mùsùlùmí èsì mẹ́nà kú náà báwọn a nà ó sókè ọlọ́run àwọn ará màálù 1.5 ara màálù two million ara àgbò ninety ara tó wá ní yín á ah, tásì fún yín lẹ́nu jẹ́ èwú làbẹ̀rẹ̀ tí ẹ mọ̀ pé tó bá jásí pé àwọn ni wọ́n ti palẹ̀ arẹ́ wọ́n ti palẹ̀ arẹ́ ẹ̀ ah, wọ́n the best oore tọ́lọ̀ ń ṣe fún ẹ̀dá oníkíyàn jẹ́ mùsùlùmí ẹ̀dá náà máa ṣe ní mùsùlùmí ah pẹ̀fọ́lọ̀ wàláyé orí láni ó jù ká lówó ká kọ́lé kára lẹ̀ ká ní gbogbo nǹkan ní ayé lọ àmá bí ẹ bá ní àwọn nǹkan ní ayé tí ó sì sí láàmù ọkọ̀ tí ò lé ni àmọ́ tọ́lọ̀wọ̀ ìwọ̀n bá ń tọ́lọ̀ fún ọgbọ́ yẹ kéré tó nìyà tó wá ní Islam àá ṣaṣaṣá lọ́pọ̀ ọkọ̀ wa ọkọ̀ tuntun torí ẹ̀ àwọn tá jẹ́ mùsùlùmí alhamdulillah kọ́lọ́kọ́ mọ́gbà Islam lọ́wọ́ wa